الحمد لله الذي أحيانا بعدما ماتنا وإليه النشور اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين معاشر الإخوة السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún Allah jẹ́rìí ìjọ kan ṣoṣo olúwa wa Allah àtọ̀rọ̀ àlékún ìkẹ́gẹ́ fánàbí àwọn aráalé àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo mọ̀mìnì òdodo tí wọn lè jọ nà lóòótọ́ àti lódodo títí di ọjọ́ kẹyìn ìtẹ̀síwájú lórí wa Zadul في هدي خير العباد للعلامة أبي عبد الله ابن القيم عليه رحمة الله نبتي أديه أناني فصل والمواني وكان غالب ما يلبس هو وأصحابه ما نسج من القطن وربما لبسوا ما نسج من الصوف والكتان وذكر الشيخ أبو إسحاق الأصبهاني بإسناد صحيح عن جابر بن أيوب قال دخل الصلت ابن راشد على محمد بن سيرين وعليه جبة الصحف وإزار السوف وعمامة السوف فاشمأز منه محمد وقال أظن أن أقواما يلبسون السوف ويقولون قد لبسه عيسى بن مريم وقد حدثني من لا أتهم أن النبي صلى الله عليه وسلم قد لبس الكتان والصوف والقطن وسنة نبينا أحق أن تتبع ومقصود ابن سيرين ومقصود ابن سيرين بهذا أن أقواما يرون أن لبس الصوف دائما أفضل من غيره فيتحرونه إلى آخره ọ̀rọ̀ nípa ìran aṣọ tànàbí wọ̀ àtẹ̀yí tí ó wọ̀ àtẹ̀yí tó nífẹ̀ẹ́ sí àtẹ̀yí tí ò nífẹ̀ẹ́ sí abala yìí òun náà ni ọ̀rọ̀ dídúró tá à ń bá ọ̀rọ̀ bọ̀ lórí ẹ̀ ibi tá a bọ̀rọ̀ dé ní ìdánilẹ́kọ̀ọ́ tí ó síwájú òun náà ni ọ̀rọ̀ nípa fìlà aládé ìbẹ̀là bá àkòrí ọ̀rọ̀ wa dé pé anábì ọ̀wọ́ rí àwọn sàbẹ̀rẹ̀ ọ̀wọ́ rí a ti ṣàlàyé irú ìran fìlà báyìí tí ń pè ní adé olùmọ̀ tẹ̀síwájú pé ọ̀gọ̀rọ̀ aṣọ tá nàbí wọ àtòun àtàwọn sàábì ẹ tó pọ̀ jù òun náà ní mánu síjà mineral cotton aṣọ tí wọ́n hun tí wọ́n ṣe látara alcotton òwú òwú eléyìí ó túmọ̀ sí wípé aṣọ. tí wọ́n ṣe látara òwú òun náà ni aṣọ tó yẹ pé cotton náà fi ṣe ẹ sì rí i pé òwú nǹkan ni wọ́n bá gbìn tó bá jáde nínú òwú yẹn wọ́n máa fi ń ṣe aṣọ nínú àwọn ẹ̀ṣà tí aṣọ olówó ní òun ni pé ó máa ń jẹ́ bí aṣọ gan bí òun ìyẹn ni pé aṣọ tó ṣe pé òwú náà fi hàn òun náà fi ṣe àti wípé ìmọ̀ fẹ́lẹ́ lọ́pọ̀lọpọ̀ kìí ṣe ìran míì gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí olùmọ́wá sọ pé wàrúbà máa lábìsù máa nù sí ya mínà sùfì wọ́lkẹ̀tà ìran méjì nínú àwọn ìran aṣọ tí wọ́n tún máa ń wọ̀ nígbà Asuf, aṣọ eléyìí òun làṣọ tán máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ láti di irun àwọn ẹran ó lè jẹun ewúrẹ́ ó lè jẹun ó lè máa ń pè ní sùf nítòjọ lóde òní òun náà ni àwọn aṣọ òtútù bí aṣọ ṣúẹ́tà pàápàá jùlọ àwọn aṣọ míì bẹ tó ṣe pé ìran ṣúẹ́tà náà ni ṣùgbọ́n yóò ní bí irun lára irun yẹn kò ní jọ ọrùn ẹran tán ṣùgbọ́n èèyàn sáré wípé yóò ní bí irun lára omi ń bẹ tí mú àwòrán bíi àwọn tówẹ́lì àwọn tówẹ́lì tí màá tì kìyẹn gbogbo àwọn eléyìí lọ́pọ̀lọpọ̀ ọgbà láti bí irú ràn ṣòfò láti ṣe àwọn irun ẹran àbí àwọn àwọ̀ ẹran ìran ẹlẹ́kẹta wọlkẹtàn eléyìí náà aṣọ kan ni tí wọ́n ń ṣe látara àwọn irúgbìn kan òun ní jẹ́ kàtà tó bá wù wọ́n máa ń ṣe aṣọ látara ẹ̀ òun náà tún tìkì ju òwú ordinary òwú lọ ìran mẹ́tẹ̀ẹ̀ta yìí òun lòlùmọ́ wa ní nígbà míì ó ṣeéṣe ká nábì sí wọ́ ọ́ dẹ̀ yìí tó jẹ́ súfì yìí èyí tó jẹ́ kàtánì ànábì náà ọ̀wọ́rú ẹ̀ olùmọ̀wá wa ní ẹgbà wa kan wá láti ọ̀dọ̀ olùmọ̀ kan ń pè ní Sheikh Abu Ishaq al-Asbahani pẹ̀lú ìsìnàdù tó lálàáfíà ìyẹn ni pé ẹgbà wa tó lálàáfíà ni látọ̀dọ̀ ọ̀kan nínú àwọn Jabir ibn Ayyub Jabir ibn Ayyub ọ̀kan nínú àwọn tábìrì ni ó lóun wọlé tọ ọkùnrin kan tá ń pè ní salt ibn rashid ó ní ọkùnrin kan tá ń pè ní salt ibn rashid ó wọlé tọ tábìyìn kan àwọn tó tẹ̀lé àwọn tó tẹ̀lé àwọn sáábì orúkọ tábì òun ni muhammad ibn sirin tábì tó gbajúmọ̀ yìí bí kéèyàn wọlé tọ̀yàn kó fíìsìtì yàn ẹni tó wá fíjìtì ẹ̀ yìí wọ́n ń pè ní salt ibn Rashid aṣọ tó wá wọ̀ àdàbòrà rẹ̀ aṣọ sófì ni bí irun ẹran ni èyí tó rú mọ́sálẹ̀ bákan náà irú aṣọ yìí ni wàá ìmọ̀ọ́mọ́ tó sóf kódà láwà ní tó lò oní sófì yìí náà ni bí oní irun ẹran báyìí náà ni. fashima'azza minhu muhammad muhammadu tawiyan oni muhammadu nasiri tabi'i ọba kórìíra rẹ̀ ara rẹ̀ kájí pẹ̀lú bó ṣe rí i pé ìwò ló sọ ọ́ di àti tìsàlẹ̀ àti tòkè kọ́dà láwà ní gbogbo ọba sọ̀rọ̀ muhammadu bin sirin yìí ọ̀kan nínú àgbà onímọ̀ àwọn tábìrì ni tí wọ́n sì dúró lórí ìlànà òjíṣẹ́ ńlá Muhammad ọ̀rọ̀ wọn gbajúmọ̀ ìṣe wọn gbajúmọ̀ wọn ni àdúnnù anna aqwama yalbasuna as-sufa wa yaqulun qad labisa Isa bin Maryam ó ní mo níra mo ń rò pé àwọn kan bẹ nínú àwọn èèyàn tó ṣe pé bí aṣọ súfì súfì yìí náà máa ń wọ̀ aṣọ onírun ẹran yìí òun náà máa ń wọ̀ nígbà tí wọ́n máa ń sáká bí ọ̀rọ̀ kan yìí pé òun náà lásọ tá nàbí Ìsá wọ̀ ọmọ Maryam aleyhi salam Muhammad ibn Sirin ọwọ́ gbólóhùn kan ó ní waqad haddathani man la attahim ó ní ẹni tóun sí tóun ò kẹ́fín sí ó bá mi sọ̀rọ̀ ìyẹn ni pé mo gba àdìsí yìí wá látọ̀dọ̀ kan nínú àwọn tí mo tó dá mi lójú pé wọn kì í sọ nǹkan tí wọn ò mọ̀ onídájọ́ òjíṣẹ́ ńlá Muhammad salawatullah wa salamuhu alayhi wọ alkatan asọta ni wọ́n ṣe látara irúgbìn yìí wọ ó sì wọ̀ yìí tó jẹ́ suf walcotton kọ́dọ̀ wọ̀ṣọ olówó ìyẹn ni pé ìran oríṣi mẹ́tẹ̀ẹ̀ta yìí lọ wọ apá nàbì wọ wọ̀súnnàtù nàbí yíná ahaqqu an tuttaba bẹ́yẹn bá ti fẹ́ẹ́ ṣe nǹkan súnà nàbì ló ga jù òun ló pé jù òun ló tọ́ kéèyàn tẹ̀lé ìwọ wá ní ìtumọ̀ ọ̀rọ̀ yìí nù àtẹ̀yí tí yẹn wọ̀ sókè àtọwọ́ sísàlẹ̀ ọwọ́ jẹ́ aṣọ súùf ọkùnrin yìí ìtumọ̀ tó sọ yìí òun wá ní olùmọ̀wá Ibn al-Qayyim ní sàlàyé ó ní wa maqsudu Ibn Sirina bi hadha anna aqwama yarawna anna lubsa súfì da'iman afdalu min ghayri ó láwọn kan wọ́n ti fẹ́ dàbí ìgbà ṣe pé kéèyàn máa wọ́ sọ súùf bí ẹni pé ó tún ní ọlá kan lọ́tọ̀ ju ìran aṣọ míì lọ aṣọ súùfù bẹ́ẹ̀ bá ṣe sọ bí aṣọ olótùtù báyìí kí ẹ máa wá ara kan kọ́ máa rò pé àbírùn aṣọ yìí bí zúdù wà ń bẹ́ẹ̀ àbí kí ẹ máa rà pé irú ẹni bẹ́ẹ̀ ẹni tí bá ń wọ̀ òun ni ọ̀rá yìí sá àbóhùn ló jẹ́ ìtumọ̀ àwòrán ẹni tó bẹ̀rù ọlọ́run fọyẹtẹ harawunahu ẹwà ara àwọn èèyàn yìí kódà bí wọn bá ní owó ẹ máa lágbára wọn ò ní wọṣọ míì aṣọ súfì súfì yìí náà máa ń wọ. kàlhùlẹ̀tì alḥamura sàwáà náà ìtì àti lọ ó ní wọ́yẹ̀mùnàúnà ànfúsàhùnmẹ̀rẹ̀ ìrìn ẹ̀ sì ríran àwọn èèyàn yìí wọn ò ní fẹ́ wọṣọ míì. aṣọ ìyọ̀kan yìí náà ni wọ́n máa dún ní máa وكذلك يستحرون زيا واحدا من الملابس àbí kó jẹ́ pé ìran aṣọ kan ẹ bá ti rí yàn tó ní ìran aṣọ kan ṣoṣo náà ló wọ́n máa wọ̀ ويتحرون رسوما وأوضاعا وأيهات يرون الخروج عنها منكرا bóyá wọ́n rí gẹ́gẹ́ bíi pé bí èèyàn bá wọṣọ mi yàtọ̀ sílé yìí wọ́n kórìíra ẹ̀ ìran aṣọ kan náà ni wọ́n máa wọ̀ bóyá láwọ̀ bóyá ní texture aṣọ yẹn walaysa al-munkaru illa taqayyudu biha àfàwà wa ni èyí tó kórìíra èyí tó kórìíra ni pé tá a bá rí yàn tó dún ní máa aṣọ kan ṣáá bó míì náà ìran aṣọ yẹn náà ní ṣáá táwọn yóò fi wá mọ̀ pé lágbájá ò kì í wọṣọ míì àfirú aṣọ báyìí àfirú àwọ̀ báyìí eléyìí ni yóò kórìíra pé a sọ̀rọ̀ pé sìn lòun fèrè ìṣe ni sọ̀rọ̀ pé bàdà ni eléyìí ìṣẹ̀sìn ìkórìíra ni wọ́n nítorí pé kí ni tó bá ti di pé yuhafizu alayha olùmọ̀wá ni wal muhafazatu alayha wa tarkul khuruju anha wọ̀tárúkú alukórójì àìníhà tẹ̀bá ti rí yàn tó ti dún ní má ìṣe kan nínú aṣọ wíwọ̀ àdínràn kan nínú aṣọ wíwọ̀ ọwọ́ ń rí ẹlòmíì tí ń wọ oríṣiríṣi gẹ́gẹ́ bí ìkórìíra wọn ni rárá o ẹni tí ń wọrú eléyìí adúnímọ̀ yìí tó sì gbà pé lọ́lọ́lá jù yìí òun gan yẹ kéèyàn kórìíra olùmọ̀wá ni wọ́n sọ́wọ́ àbẹ̀ èyí tó correct èyí tó bá a mú èyí tó ṣe déédéé ana abdullah turuq tí yẹn bá mọ̀ pé èèyàn fẹ́ tẹ̀sà ìlànà òjíṣẹ́ ńlá muhammad aleyhi salatu wa salam níbi aṣọ wíwọ̀ tariqu rasulillahi sallallahu alayhi wa sallam allati sannaha tó jẹ́ tó fi nínú súnà ìwọṣọ rẹ̀ wa amara biha tó sì pàṣẹ rẹ̀ wàrọ̀ gàbà fìhà tó sì ṣe àwọn èèyàn lójú kòkòrò wípé ẹ bá fẹ́ wọṣọ báyìí báyìí làwọn ọ̀rọ̀ tó sọ lórí ẹ̀ wàdáwà màálẹ́ ìhà tó tún wá dún ní mọ́ àpẹẹrẹ bẹ́ẹ̀ ìbẹ̀ nínú sẹ̀mí ànábì wàhíà anna hadiyahu fílíbà òun náà ní ká lọ mọ̀ wípé ìlànà ànábì níbi aṣọ wíwọ̀ ayélujára máa tàyà sàrọ̀ nílẹ̀ libas kéèyàn wọ ìtọ́ba rọrùn ìjọ tó bá lówó irú ìran kan kó sì kó má ṣe ní àdójúlé gbogbo ìtọ́lọ́bọ̀ tó bá mú wa má tàyà sọ̀rọ̀ mi nàlẹ́ bá nínú sófin tààràtà ànábì wọ̀sọ sófin gbà ní èyí tá ṣe látọ̀rọ̀ òwú ta lè sọ pé swẹ́tà àfún swẹ́tà tó èèyàn wọ swẹ́tà àbáṣọ pàkìtì wọ̀ tààràtà wọ̀lùkọ́tùnù tààràtà ọwọṣọ míì tó ṣe kí wọn ṣe látara cotton ẹrí àwọn òwú ọwọ wọlkatan ẹfẹ yìí tán ṣe látara ìran irúgbìn kan ìyẹn ni pé aṣọ tó wà láyé ànábì tó jẹ ìran ìran kò sí èyí tó ṣe Ọlọ́run ọba ọwọ pàápàá jùlọ èyí tó bá ṣe wípé torí pé aṣọ súfì ìyàtọ̀ tiẹ̀ ni pé ní òtútù òun ni ọ̀gọ̀rọ̀ wọn máa ń wọ̀ tó ṣe wípé ìfà ooru kéèyàn wá dún nímọ̀ ìran aṣọ kan látara pé èèyàn rò pé òun fi ń ráyé sá àbó òun fi ń ṣe súnà nábì àbó òun fi ń gba aláàdá olùmọ́wá ní irú eléyìí kò nítumọ̀ o kò nítumọ̀ torí pé oníranran aṣọ òun ni òjíṣẹ́ ńlá Muhammadu wọ̀ tí ò bá ti sí nínú àwọn èyí tó ṣe léwọ̀. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tọ́ bíbá yìí náà ni a tún dúró lónìí inshallah ta'ala nípa tó ní ṣe pẹ̀lú aṣọ wíwọ̀ èyí tó ṣe déédéé Muhammad ní àti lódodo láàrin yìí inshallah ọ̀dà ìgbà tá a bá parí àkíyèsí sí àwọn abala kan tó ní ṣe pẹ̀lú àkòrí tá à ń bá bọ̀ yìí. Aṣọ wíwọ̀ lóde òní àwọn kan wo lèyìn ó fura mà lèyìn ó sì ṣọ́ ó ṣeé ṣe àwùjọ téèyàn bá wà. Bákan náà ìran aṣọ táwọn èèyàn yàn tá bá ń wọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ eléyìí òun ló ṣe déédéé lànà nábì tó bá ti jẹ́ pé nǹkan yẹn kì í ṣe nǹkan tá ànábì ṣe léèwọ̀ àti mápẹ̀rẹ̀ ń tọ́jọ́ bẹ́ẹ̀ wá bí àwọn ọkùnrin má ṣe wọ bùbá àti ṣòkòtò báwọn míì nínú ọ̀ràn míì àwọn ìwọ bùbá bóyá jàlábíà nínú ọ̀ràn míì bóyá ó ti ní báwọn ṣe ń ran aṣọ tiwọn gbogbo eléyìí ó ní ṣe pẹ̀lú aṣọ tí ìran kọ̀ọ̀kan àbáwùjọ kọ̀ọ̀kan tí wọ́n bá àbí tí wọ́n ń wọ̀ gẹ́gẹ́ bí aṣọ láwùjọ wọn eléyìí òun ni ó ṣe déédéé lànà òjíṣẹ́ ńlá Muhammad àkíyèsí ọ̀padà wá lórí ẹ̀bí idhnillahi ta'ala wallahu ta'ala a'la wa اللهم لك الحمد حتى ترضى ولك الحمد بعد الرضا ولك الحمد إذا رضيت ولك الحمد على كل حال اللهم عنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان اللهم اجعلنا من الراشدين اللهم حقق إيماننا وارفع درجاتنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين اللهم اغفر لنا ذنوبنا كلها جلها ودقها سرها وعلانيتها صغيرها وكبيرها يا رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين